أسأل أن تجدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له إحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا وقت ولا وضع أبدي ó gbàdúrà wa ó sì ti mọ̀ pé òun gbà á. ìdánilẹ́kọ̀ọ́ títí wa ilé tó wọ́n wáyé eléyìí tí a ti bẹ̀rẹ̀ sí ọdún tó dé abẹ́lẹ́hùn tó ìwé ọlọ́run ìta tó ní ayọ̀ ìta tó ní àlàáfíà. alhamdulillah. ó bẹ nínú ẹni tí ò fi àlàáfíà pẹ̀lú ọlọ́run tó ká sí nínú wa ó bẹ nínú ẹni tí ò fi láyé wá ọlọ́run tó ká sí nínú wa ó bẹ nínú ẹni tó kọ lórí ibi tí ò fẹ́ títí ò dùn máa ìgbélé ọlọ́run ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ àti tí a ní ti láka ìwà ọ̀gbọ̀n fún lè ronú lọ. ìṣèyí tó gbàtà àtàǹbẹ̀ òun náà àtàǹbẹ̀ náà ní kọ́lọ́n dákun jẹ́ àfọ̀dún ayọ̀ ọlọ́run jẹ́ àfọ̀dún àlàáfíà ọlọ́run ìdùnnú lè jẹ́ àfọ̀dún náà. لئن شكرتم لأزيدنكم lẹ́yìn bá dúpẹ́ omi ọlọ́run àtúntà lè sọ̀rọ̀ mú yàn. lọ gbogbo tí ó jẹ́ orí eléyìí tó ti fún wa látara ọdún eléyìí tí a ti kọjá lọ yìí ọlọ́run àmà lórí adúpẹ́ o. ìfẹ́ ìjọ̀kọ́ ọmọ bá ṣáájú wa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó wá báyìí àwọn wọ́n fi dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ àwọn òbí wa bá tí wọ́n ń tọrọ fún wọn ní gbogbo ìgbà àwọn olùkọ́ wa ọlọ́mọsàbà wa fún a máa ń ṣàdúrà fún láyè yìí bí wọ́n wà nílé àjò tí ọlọ́run bá ti bá wa kọ́ wọn lọ láyọ̀ àti àlàáfíà wọn darí bá wa náà láyọ̀ àti àlàáfíà lẹ́tí wọn lọ sí ọlọ́dà kùn gbàníjẹ ti fún wọn o ọdún mi báyìí kí gbogbo wa náà káwa náà jẹ́ kan nínú ẹni tí ó lọ sí irú ìjọsìn bẹ́ẹ̀ tí ọlọ́run ti gbà ní ìjọsìn fún àwa náà síra mẹ́tìkì ìjà rahman rahim ní ìtẹ̀síwájú nínú síra àlùmọ́lá àtọ̀lù fẹ́fẹ́ eré ìta àmọ́ ń kà ní àkókò yìí nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a ti dúró òun níbi tí wọ́n ti ń gé ká máa yàtọ̀ tó wà láàrin dábà eléyìí tí èèyàn ń gùn lọ àbẹ́yìí tí ẹnìkan ń darí ẹ̀ tí ń ká jẹ̀ lọ àbẹ́yìí tí ẹnìkan kan fà á lọ́wọ́. tàbí bákan náà ẹni òun kàkà tẹ̀lé náà ni ó fi ń lọ. irú dábàá báyìí wọ́n wá lọ jẹ́ sí pé ẹnu ló fi jẹ nǹkan àbí ọwọ́ wájú ẹ̀ ló fi jẹ nǹkan jẹ́ ìyàtọ̀ wà ń bẹ̀ lọ́lé yìí tó ṣe pé ẹsẹ̀ ẹ̀yìn rẹ̀ ló fi ṣe nǹkan àbí ló fi pa nǹkan kan jẹ́ àbí eléyìí láti dúró tá a bá gbàgbé ẹ̀rùn kan bí nǹkan yẹn kó ṣe rárá rí àwọn olófin ayé wọ́n ti rẹ́pọ̀ mú lẹ̀ nígbà tí wọ́n bá kọlu mọ́tò lẹ́yìn pẹ̀lú kí wọ́n kọlu mọ́tò níwájú kódà àwọn olóògbé náà ìyàtọ̀ wà bẹ̀rẹ̀. ìyàtọ̀ ọba tẹ́kì mọ́tò sí. ó kọlu lẹ́yìn àtìgbà tó ọba tẹ́kì ká tó kọlu nímú ìyàtọ̀ wà bẹ̀rẹ̀ nínú ìdáyé ẹwà wò bá àwọn ọ̀gá tó jọ ọmọ eléyìí náà ní ìpìlẹ̀ rẹ̀ ní nínú àdúgbò ìṣẹ̀rí àbíkú ìwà yìí ó bàá lóbi jẹ́ sí wípé tí àwọn àbá bá ń sọ wípé ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà ẹni tí ó máa sábú ṣẹ̀ríà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ sì lọ bá wípé bàbá jùlọ kó tún wá jẹ́ mùsùlùmí ẹ lọ bá wípé aburú tó pọ̀ ń bẹ lọ́wọ́ ọgbà àwọn èèyàn bẹ́ẹ̀ tán fẹ́ dálé yìí. ẹ lọ wọnú wọn dáadáa ẹ báyìí ah, tó pọ̀ ọ wà lọ́wọ́ wọn tá à ń fẹ́ eléyìí tá à ń yìí ìwọ tó kì í ṣe mùsùlùmí ọ̀nà méjì ni tiwọn wípé ìsìláàmù ló sọ eléyìí gbọ́ pé ìsìláàmù ẹlẹ́ẹ̀kejì ni àìmọ̀ nǹkan kan nípa àfúláwọ̀ ẹlòmíì àìmọ̀ kan òdo tẹ́lómi ìgbèjì òbí kó máa takò wípé kí ní jẹ́ òfin ìtẹ̀rẹ́ àtìláwọ̀ lófin tó kún fún kíni tó kún fún wàrà tó ní tó kún fún ìgbádùn tẹ́ bá lò àtúhàn nà. Ẹ̀gá kódà kọ́ mọ́tò sí islam wọ́n mọ́ gbàgbà ayé ẹ̀ àti kò sí ní tí ó pè ọ́ sí kò sí ní tí ó máa ṣẹlẹ̀ láwùjọ tó wá nínú ìṣẹ̀lá islam kò gbádùn lọ kò sí ní tí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti fọkànbalẹ̀ lọ. torí ìdí eléyìí àwọn ìdájọ́ eléyìí la ṣàlàyé ṣáájú tí a sì ká àdíìsì kan bẹ́ẹ̀ nínú àlùwáyà àdíìsì yẹn tí wọ́n sọ fún wa yìí pé ríkìlò la جبار رجل ماذا الأجماء جبار طلب هذا القرآن يقولون في الأجماء كيلو جبل كلمة أجماء يطلق على الحيوانات والبهائم ومن لكم البهائم والحيوانات àwọn nǹkan ọ̀sìn àtàwọn ẹranko lápapọ̀ náà wọ́n máa ń lo àjùmáàkù táwọn náà bá wù dáadáa látara àjẹmí náà ni látara kí ni àjẹmí ẹnikẹ́ni tí ò lè sọ ìdí lárúbáwá kò yí wọn. wọ́n bí sọ nínú èdè lárúbáwá pé wọ́n ní yàtọ̀ dídá àdìgá ó ṣe tí wọ́n wá ń pe àwọn dábàá àbáwọn ẹranko ní àdìgá wọ́n ní lẹ́yìn àlá tẹ̀tẹ̀kẹ́ ìdáǹkọ́lá tó ábẹ̀rẹ̀ àmà bí nàfìdá lẹ́yìn لا تتكلم ولا تعبر عن نفسها لذلك سميت بماذا؟ بالحكمة. قلت لك ليس كان يقول ó lè sọ̀rọ̀ ní tó sì fẹ́ kò lè sọ fún yín kẹgbọ́ àyàgbùgbà tí wọ́n bá tó sèyìn ẹ̀ lórí rẹ̀ bákanáà kẹlùmọ̀ ṣùgbọ́n àṣàlàyé lẹ́yìn náà níjọ́ òní yìí ìpéjú káà òun náà ni wọ́n sọ fún wa pé bìmánà hádà hádà hádà òun ni wípé alùpàá wípé nǹkan tí ò ká ní ìtìbáàrù pẹ̀lú ẹ̀ ni wọ́n tún wá bí tún ní ìtumọ̀ láàfẹ́. Láyé láàbíyà hmm, wà làdọ̀mọ́ wàlà tààwùdọ̀. Àlọ́ ìpè rọ́júlù àríjìlù àjùmá kùbàrùn. Ìyẹn ni wípé ìsí ẹsẹ̀ àwọn nǹkan wọ̀nyí tó bá kó parun bá tó bá ṣe léṣe tó bá bàjẹ́. Àádàrún ayé láàbí yàtọ̀ fìyà wọn à díyà kankan nípa rẹ̀. Lórí eléyìí. قال شيخ الاسلام ابن تيميه رحمه الله طبعا ابن تيميه الله بعينكم wọn ni kúlù bá yí mẹsìn àjùmá wọn ni gbogbo tí wọn ti ń jẹ dábà àjùmá wù náà ní ẹranko ni o ṣàlùbákọr ẹgẹ bíi màálù wọṣẹ àkúrẹ ọgọ ìrì àtàwọn àmì ìdókòwò níbi rẹ ti ràǹkún ní efcc. wàhálà ìmọ̀kálẹ̀ yìí wọ́n á máa bínú sí ìdìnnú adé. bọ́yá mo ti sọ fún wa pé ní ọdún kan tí bàbá pé àkọ́kọ́ áfúlà tá a kọ́kọ́ ṣe nílé tí wọ́n dárò sí náà ní ọdún náà ara màálù náà màálù náà díẹ̀ ló kù ó ṣe ẹni tó fẹ́ pa á lè yìí tó lè máa wò pé àbí ẹsẹ̀ wọn yẹn hánàlá wọ́n fún mọ́mọ́ lú o àgbàjùlọ tó wá ti wá jẹ́dí kẹ́mi kí wọ́n fẹ́ pa wọn wọ́n fún mọ́ tó wá ju mọ́ ń pa ẹ o. nígbà tí inú bíi tó fẹ́ jà fẹ́ǹsì ẹ̀jẹ̀ bíi fẹ́ǹsì tí wọ́n so má tó ń ta ẹsẹ̀ ẹ fẹ́ǹsì ló sì wò ó kò lásán yìí lágbọ́ fẹ́ǹsì àárín rẹ̀ wó lulẹ̀ ni. wá ẹgbẹ́sẹ̀ rẹ náà lọ bá bá àwọn ọyọ bọ́lẹ̀ nù. ọkàn gbọ́ tó dùn ọkàn lọ́kàn dáńgbẹ̀ ń tọ́. abẹ́rẹ́ wọn kọ́lọ̀ ń pọ́ ọmọ ìfọ̀rẹ̀ tó wà. tó wá rí bẹ́ẹ̀ tó bá lọ jẹ́ sí wípé nínú àwọn ìwòye sí wọ́n bọ̀ wá bẹ̀ o ìgbọ́n bẹ́ẹ̀ tó ká mọ̀ pé níbi ẹsẹ̀ yẹn fún kọjá lọ ẹsẹ̀ rẹ̀ tẹ̀ kẹ̀kẹ́ mẹ́lẹ̀ wá ní mẹ́tẹ̀ẹ̀fà ọgbà tó máa ń lórí ẹ̀ dà. fa jìnnà yàtọ̀ lè ba ààyè wọ́n ní ọ̀ràn táwọn nǹkan yìí bá dá gẹ́rù mọ́tìmọ́nà kò ní tọ̀ máa nínú o ìdá bá àláti náfsì ká wọ́n àìkúkún rẹ̀ ló ṣe àmọ́ láwọ́ ń kálàkà ń bá yíyá bí yẹ́rìí gẹ́gẹ́ bí kò ṣe yí pé ó tú lọ́wọ́ ẹni tó mú lọ́wọ́ àbó ó bọ́ ọmọ lọ́wọ́ àbùsàdẹ́ ó wá ba kẹ̀kẹ́ jẹ́ ọ̀dà àbọ̀mánu àlà àhàdìn ìfẹ́ni kàtó ọ̀dọ̀ mánu lórí ìtàyẹ̀wò. Máa làmtẹ́kùn akúra lópin ìgbà tí èsè yí pé ẹran tó ti yá àdìgbò ní ìtẹ́lẹ̀ yìí kìí ṣe ẹran tó ti ya tó ti jáwì màálù àwọn kan màálù tó ti jáwì wọn màálù jáwì mi ò má tù kẹ́lìmọ̀ yẹn o ṣùgbọ́n lẹ́nu àwọn fúlàní tó máa ń da màálù fúnra wọn olùdíjọ rílẹ̀ wọn màálù náà jáwì ó jáwì kí ni ìtumọ̀ rẹ̀ ni kó ti yarí àwọn lọ́wọ́ ọba rẹ̀ ọ̀fẹ́ kàmá.

nípa jẹ́jẹ́ jẹ́jẹ́ sílẹ̀ wò bá òjò lọ. ẹlòmíì náà máa fi nǹkan tié gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómìnira ti máa fi mọ́tò tié. gbogbo ọ̀tọ̀ ọmọ mọ́tò wà ọ̀rọ̀ àti ìyá fi mọ́tò báyàn tié. ọ̀rọ̀ àwọ̀ tó ti fojú àwárí o. yálà mọ́tò ṣeré náà ni ẹni náà sọ ilé ní kọ̀ báláǹsì ìṣẹ̀kan wọ́n dè ní kò balance ẹsẹ̀ kan má lè ní ẹ̀kánṣọ̀ ẹni tó bá ti dédì nínú yín gbà náà ṣùgbọ́n gbogbo ẹni tó bá lè dédì nínú yín gbà náà láì sí àwọn tí wọ́n fi àwọn àbá yín o nítorí sọmọ ni pé ó sì kéré bẹ́ẹ̀ ọ̀tọ̀ wà lè wí ó kéré díẹ̀ gbà lẹ́ni tí mo ń sọ yìí ṣíṣe ẹni ọlọ́run ọmọ ẹjọ́ kẹrin yẹn lò ní ibi ẹjọ́ tó ẹsẹ̀. tẹ̀sí olówó wa yàtí ẹ̀yẹn ogun machine náà ọwọ́ adé ń tẹ̀lé ọ̀kan ìyáwó rẹ̀ ẹ̀ ọba ìyáwó mọ́ lọ́wọ́ mọ́ ni dábàá tó mú lọ́wọ́ tó wá ń sọ pé yàtí ẹ̀wọ́ òwúrọ̀ àti àjù láyé náà wọ́n bá yarí mọ́ lọ́wọ́ tọ́lọ̀ bá nǹkan tí wọ́n sọ̀rọ̀ lọ́nà ìyẹn kọ́ ni wọ́n sọ̀rọ̀ lórí kó ọlọ́pàá ti fi lórí ẹ̀. kí ẹsẹ̀ bá nìyí ló pàṣẹ ètò tí dábà yìí ti ṣe fẹ́rẹ̀ tó fi lọ jẹ ìtura tẹ̀lá là ń sọ yẹn o. fi ìfì á níbi mímójútó rẹ̀ fi lẹ́yìn ni a ó fi àtúwá fi mùsùlùmí na wàmà wàmà wàmà jà ní èyí. lóru ni àbí níbi ọjà wọn kan ọjà mùsùlùmí àbí láwùjọ wọn kan wọ́n kó àwọn nǹkan sí. àkàdà bẹ́ẹ̀ náà ni ọ̀là àbẹ́rù wa ni wọ́n ní kí èsì ẹnìkan máa lọ́sọ̀ ọgbọ́rọ̀ jábà fún tẹ́lẹ̀ àsọ yìí. ṣùgbọ́n káwọn gbàgbé kájú fún wa ní kọ́ìlà àkájọ fún wa lókè tẹ́lẹ̀. ó ní ẹran ó lè jẹ lọ́sàn-án. ṣùgbọ́n tó bá ti di lóru tọ́ wọ́n gbọ́dọ̀ kú mọ́lẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ìgbà pé bá lọ lóru wọn ò kú tó lè kẹ́ni sàn dọ̀ máa nù ẹ̀ tí wọ́n sọ ló mú lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ látara àwọn náà ti ètò ó kàn bọ́ náà ni ní lọ́wọ́ ló fi lọ́wọ́. wọ́n lẹ́nu ìṣẹ́kẹ́lẹ́ o kò ní sọ́dọ̀ máa ń. ìwà kẹta bẹ́ẹ̀ náà ni o ìnáwó ìnáwó yẹ kó nu jùlọ àrọ wọn lè yìí wọn máa jẹ nǹkan kò ní jùlọ àrọ lẹ́ẹ̀kan tàbí àwọn àrẹ díẹ̀ iná kò jùlọ mọ̀nfàlìta záàhìbá yẹn kó tó bá tú máa yàn lọ́wọ́ ó sì lọ bẹ́ẹ̀ kó tó kú àlàwájì yá ojú ọ̀nà ibi tí wọ́n ti lè mú bà náà níjà lọ. Ìṣẹ̀lá akọ ìkọ̀ wá sẹ́yìn kankan tí ń jẹ́ atọ́kùn rẹ̀ lọ níwájú. Wàlà sáàyì kò sì sẹ́yìn kankan tó ń darí ẹ̀. Ilá dọ́ríyà. Àyàfi sẹ́yìn yẹn bá jẹ́ dọ́ríyà lókù kí ni tuma kẹlima dọọriya kẹlima dọọriya ní ìdílárúbáwá wọ́n ní àwọn ìtumọ̀ tí a máa ń lò fún kótó bí mélòó kan. wọ́n ní tùtàdàmú lè àhàdáàtì sọ àbà àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbàá wọ́n máa ń lò fún rẹ̀ kọ́ríyà. wọ́n fi jásí wípé wọ́n á ní ma'arakatu dọ́ríyà ma'arakatu dọ́ríyà àwọn ìtọ́jú wọn máraka bàtù ogun tó le tó bá ní ma'arakatu dọ́ríyà dọ́ọ̀rìyà ogun tó le ó fẹlẹ̀. Àbá ní dọ́ọ̀rìyà kéèsè tùmọ̀tò tó lè jẹ́ nìyẹn. Nínú tùmọ̀tò tó ń jẹ́, wọ́n á ní wọ́n á lò fún àṣẹ́rísátù. Àṣẹ́rísátù. Lára àṣẹ́rísátù. Lára àlùmọ̀fẹ́rísà. أي تطلق على الحيوانات الجارحة المفترسة بطبيعتها طبيعة rẹ̀ olùkọ́tà ẹ̀ bá túlẹ̀ yóò máa wá ẹran tí ó pàjẹ́ sí náà ni. gẹ́gẹ́ bí kìnìún nìsín ẹ̀ tó ń sin kìnìún ọmọ ẹ̀ tó kìnìún lẹ̀ ẹ̀ pé wàhálà rẹ̀ wọ́n kọ́ alùpùpọ̀ yàtọ̀ kẹ́kẹ́rẹ́ wọ́n kọ́ alùpùpọ̀ màá sákìlù kújọ ni ó ti níbi wọn kéèkì wọn títí wọn wà ó ti níbi tí wọ́n ń gbé. bẹ́ẹ̀ náà ni zibu ìkókò òun náà máa wá ẹjọ́ jẹ káàkiri. ẹni tó náwó ẹ̀yà ajáko ajáko ajáko yìí tiẹ̀ òun náà bí ajá alẹ́ òun náà máa rí òun. ṣùgbọ́n tó bá rí èèyàn òun máa ń gbé èèyàn bá tóbi dáadáa lè pààyàn. wọ́n máa ń lo kẹ́lìmà tọ́rí àyè wọ́n máa ń lo fún wọn náà. wọ́n lè tún tilapò alàlẹ́ àyàwó àná àlìjáríkà látara kí wọ́n dùn lọ́gbẹ́ sí ni la ẹranko tó yẹ pé o lè fèé tánná yáyàn yakuya o lè fèé yín pààyàn ya bó ṣe wù ú wọ́n ní wọ́n máa ń lo àdọ́rí àyàn wọ́n máa ń lò kù. torí pé bí tọ́bi láti á nísìlò òtò òtò pẹ̀lú àwọn ẹranko báyẹn nínú àdámọ́ wọn ni wípé wọ́n máa ń tẹ̀dẹ̀ ẹran míì láti pa. ṣùgbọ́n eléyìí tí ó bá mu níbí òun náà ni lílò fún ẹran tó ṣe yí pé ó ń dẹdẹ ẹran ó lè dẹdẹ ẹran ní ìdí ó pa òun ni kẹ́mínà tí wọ́n sọ yìí wọ́n ní ńlá àyàfi lẹ́nu yóò fi san dọ̀mán òun náà ni àdọ́ríyà tó bá lè jẹ́ pé irú dábà tó mú lọ́wọ́ irú dábà yẹn bá ní dábà tó ṣe é pé wọ́n náà mọ̀ yìí pé wọ́n wá bẹ̀lẹ̀ tú wọ́n wá bẹ̀lẹ̀ jábọ́ yóò sàwọn èèyàn léṣe gbọ́ àwọn ẹmọ amájá káàkiri gbòòrò yẹn ẹ̀rọ tó wá májá mi lọ́wọ́ tí ọba mú ara ẹ̀rọ fẹ́ẹ́ lè fẹ́ bù mọ́ yín báyìí ẹ̀fẹ́ kọ́ irú ajá yẹn kódà kó dẹ́rù bàyàn kéèyàn lọ kó bọ́tà kẹ́niyàn wá ń ẹni tó mú ajá yẹn lọ́wọ́ lọ́jẹ̀ kò sí ẹ̀kọ́ tọ́jú kàn. torí pé a àti yìí ti ẹ bẹ́ẹ̀ irú àwọn ajá wọ̀nyẹn àwọn ajá tó yẹ pé bí òní inú wa tó sì ní kókà díẹ̀ nù ti kókò kókà díẹ̀ ti tìyàn wọn ká ń ta ọgbẹ̀ mọ́ra wọn. àwọn ajá wọ̀nyẹn tẹ̀kí ìlọ́kọ̀ nínú wọn níṣẹ́ pé bẹ́ẹ̀ ajá gun ajá ló bí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ajá tẹ̀ ń rí tó ní ẹ̀yà ọ̀kúyà yẹn nílẹ̀kọ̀ nílẹ̀kọ̀ ajá ti máa rí ní ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn nílẹ̀kọ̀ ajá ti rí ní sílẹ̀ tọ́ yẹn. ó kàn wá jẹ́ sísè àwọn tó bá ti wá rí báyẹn náà sírú wọn náà bá gunra wọn wọ́n lè dirí wọn náà bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ tuntun wà lè ṣe ṣùgbọ́n nínú àwọn iṣẹ́ ọwọ́ àwọn èèyàn àlẹ́ẹ̀kú ẹ̀sà ó ṣe náà lórí ara ẹ̀nàkú egbò a máa tọ̀ran onídìí eléyìí tó bá lọ jẹ́ sí wípé àwọn ẹranko tó jẹ́ tọ́ríyà ni ẹranko àtìjà ẹranko kí la pè é ẹranko àtìjà ìyẹn tó bá ti rí ọ tí ó dúró ń dòkó òun fẹ́ ọjà ni àbí. ẹranko yẹn asù rẹ̀ kìí sẹ́ran pa àbíjà àmọ́ nǹkan kan ti kọlù àdìjànú ti kọlù ìyà pé ajá ń bá yẹn gbélé ìwé ìtura ti di ajá àdìgbò lùdí kò lè bá yẹn gbóná o gbólọ ọmọdé tí wọ́n tẹ́lẹ̀ ó lè dé o ajá mi lè di ọmọ tí wọ́n tẹ́lẹ̀ ajá wa yà wò nìkan bẹ́ẹ̀ náà làwọn ẹranko míì náà tó bá lọ jẹ́rú àwọn ilé ìbáni wọn ni irú ẹni yóò sọ kíni o wọn kàn dùn máa. mọ́sálà mi kan wá fẹ́ jáde wọn ni ìlà sọ́ọ̀là àlẹ́ àdàlú ìgbò àwòbá ìmá eléyìí tẹ́ ẹ̀ máa ń dáwò ọ̀pọ̀lọpọ̀ gbà agá tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ màálù tó ń kọjá lọ jẹ́jẹ́ rẹ̀. kò dọ́dọ̀ rẹ òun lọ tiẹ̀ òun lọ tiẹ̀ òun náà lọ tiẹ̀ ọwọ́ gidi tòye ọyọ gidi òfẹ́ bàjá ọba sí ọ ẹ̀rẹ̀ tó máa bẹ̀rẹ̀ lẹ́gbàá mi màálù ọmọ lọ́jọ́ sí ọ o tó mi ò lè ọ tó mi sí. onuwa ló wá sí ibi káyọ pé sọ̀là àlẹ́ àdàmì yìí èèyàn lọ́yọ̀ ọwọ́ ìjà sí ó mú nǹkan tí ó lè ṣe é léṣe bóyá bí àdá ni àbí igi kan ni àbí nǹkan kan ni ó káàdì lọ́wọ́ yẹn àbọ̀bẹ ó ti rò bẹ́ẹ̀ dùn ni. àwòbá yìí mọ̀ tán ni àbí sábàbí rẹ̀ kan náà ló kọjú ìjà sí wàlàmìyàn tẹ́tù ńlá òun náà wá rí tó fẹ́ẹ́ fi dìfẹ́ǹdì ààrẹ tó fi kọ́bọ̀ ọjà débi pé wá rí ọpa lọ. fakọ̀tàdà ló bá padà pa èèyàn òun àbí sábà àti ẹ̀kejì. faladọ máa nà àlè kò sí kàwọn nìkan kan fún o torí pé wọ́n ló fi kẹrẹ wọ́n lọ kàá dá àlè òun náà sì dìfà. wọ́n ẹ̀yàn ọmọ wa kéékèèké lọ́jà alájọ́ ọmọ kọjá lọ.

géètì báyìí ajá wọn kó kẹwàá ẹ̀sìn tí wọ́n fi tó bá já ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba fò fẹ́ǹsì jáde pé ebi ń pa á ní tọ́wá ẹgbẹ́ yọ ìyá ọjẹ́ o tọ́wá ìyá ọjẹ́ táwọn èèyàn tó bá mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yẹn bá wà bẹ́ẹ̀ wọ́n ní kéde o wọ́n ló fi kéde wọ́n lọ jẹ̀bi pàápàá jùlọ èyí ní islam pẹ̀lú pé kọ́ ọba lọ wọn náà lọ mú nǹkan ẹ̀jà ọbẹ̀ bíi nǹkan ẹ̀jà dojúkọ ó mú nǹkan ẹ̀jà lọ́wọ́ láti fi dojúkọ. ọ̀nìyá nà ń kọ́tàlá wo ti fa ànáfì torí kò náà kò ń tọ́ láti fi dáàbò bo rẹ̀ ni. wàdìkọ́ wo ànáfì ìjà yìí kó ló ti dáàbò bo rẹ̀ sọ́tọ́ ni. wàhálà nìyẹ́tìmá kò sí tọ́ ọ̀ma nù kankan tí yóò wáyé lórí ẹ̀ kò sí dọ̀mánù kankan tí yóò sàn lórí ẹ̀ kì í má tàrà sábà àlè kò sí ìṣẹ̀lẹ̀ kan tó wà lórí títì yẹn. ọ̀là ń lẹ kọ́tù làwọn ìṣàkó ìṣọ̀rì tóró náà kúpa tó pa yẹn láti dáàbò bo ara ẹ̀ ni. wàlà ń lẹ ìdá kọ̀tàlà òwúdàfọ̀ ẹ̀ ìṣọ̀rì yìí. ó tó ẹ yẹn bá pa tó ẹ bá pààyàn látara yìí pé ó dáàbò bo rẹ̀. kánà sọ́hírù wà lẹ́kọ́ fìlù náà sí ẹni tó ẹni tó ń na nǹkan ẹ̀já sí yẹn òun ló ṣe kẹ́nẹ́ òun ló parí o. sọ́hírù náà sí òun ló parí ọjà kò sí eléyìí jẹ masiala kan tí wọ́n fi yanjú fún wa lábala eléyìí. Bàbá wa tọ́jú yòdì àti àrífù wọn fún wa ṣáájú. Àìlẹ́jọ rahmatullah. Wọ́n ní àwọn ní ọ̀rọ̀ tàwọn àlẹ́ àyẹ̀bá àtọ́ ìlà àlè. tó bá lọ wá lọ jẹ́ sí wípé ẹni tó mú nǹkan ìjà yẹn òun ló padà wá pa wọ́n ní ẹni yẹn fàyín làmù yẹ̀ǹdẹ́bì ẹni yẹn náà olóòrí ti dáàbòbò rẹ̀ mọ́ ilá abẹ̀lẹ̀ tánà ìyẹ̀lẹ̀ kò sí wọn náà ti fẹ́ dáàbòbò rẹ̀ mọ́ ju kóun náà pa lọ káàna láwùjọ àyíká àti tìfáàtì nìkan wọn ni tóun náà ti náà ọlẹ́tọ̀ gbọ́dọ̀ pé wa lábala kínní lábala kejì tí wọ́n wọ́n rẹ̀ agbára rẹ̀ káka pẹ̀lú tó mú lọ́wọ́ torí fún gbàtú ti kọ́ fẹ́ pa ọ́ ìwọ náà dáàbò bẹ̀rẹ̀ láti pa òtútù ọmọ yìí ìfún ilé ìta sọ yìí sọ̀rọ̀ àsìlámù ni wọ́n fi jẹ́ ká mọ̀ pé ìwọ náà lẹ́tọ̀ọ́ àwọn mú nǹkan ìjà láti fi dájú kan tí yóò sọ́dọ̀ ẹ̀ bákan náà tó bá wá lọ jẹ́ sí wípé iṣu omi wọn náà mú lọ́wọ́ láti lè fi dáàbò bo rẹ̀ ìgbà tí nǹkan yìí tí ò sọ́nà ní ìmá ikú pa lọ wọ́n náà láti kí ni o láti para kìí dáàbòbò rẹ̀. bákan náà nínú àwọn ọ̀nà tí nínú àwọn kẹta kì í san jọ̀ọ́ máa ń rẹ̀ àwọn kan béèrè ń béèrè tọ́jú ọmọ eléyìí níjọ́ òní yìí tí a sì dáhùn rẹ̀ náà yìí pé gbogbo bàbá mi wò ó yọ̀nà àlùfẹ́ pé ó lẹ́tọ̀ọ́ àti lọ́kókò lẹ́tọ̀ọ́ pẹ̀lú àwọn àlàyé tá a fi bẹ̀ nínú àwọn tó jọ mẹ́bẹ̀ẹ́ náà lè dábẹ́ fún wa yìí. àwọn nǹkan tí sàláàtì láàmù sọ fún wa pé èèwọ̀ ni sàláàtì láàmù sọ fún wa pé kíni o èèwọ̀ ni kéèyàn tààrù nǹkan bẹ́ẹ̀ kéèyàn bá wa dúró nǹkan bẹ́ẹ̀ bá bàjẹ́ lọ́wọ́ ẹni àbí èèyàn tiẹ̀ mọ́ mà èèyàn bá rú nǹkan bẹ́ẹ̀ jẹ́ kí ni sàláàtì láàmù sọ àti dáhùn kwẹ́sàn yìí ṣáájú ṣùgbọ́n tí a bá tó kàrá yìí yóò máa jẹ́ aslu nínú al-usul allati nusnidu al-kalam ilayhi yóò máa jẹ́ ìpìlẹ̀ dáhùn tàbí ìpìlẹ̀ tíra bá wa Fawzan ọ̀rọ̀ tá a sọ yìí náà wà bẹ́ẹ̀ fún ọ̀nà ọlọ́ọ̀ta. wọ́n ní mímọ́ la dọ̀mánù fi ìtìláàbì yìí àwọn tí a ti ṣe báàbù àwọn gbé wá nípìnlẹ̀ yìí pé nínú tí ò sí pàápàá dọ̀mánù lórí ẹ̀ àwọn ti ṣe ìpìlẹ̀ tí wọ́n ti fọ́yìn náà ẹ̀kọ́ mọ́tọ́jú ni pé àti sọ wípé náà àti sọ pé là torípé náà ti fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àwọn náà padà sọ kankan sálẹ̀ tó ti túmọ̀ ẹgbẹ́ pọ̀ jẹ́ náà jálẹ̀ pé òní sàdọ̀mánù mo rò pé torípé ti ní àwọn àlàyé kan lábẹ́ rẹ̀ ń sálẹ̀ tó fún wa kílà àkọ́kọ́ tí wọ́n sọ mẹ́rin wípé aláàtòlẹ́wì àwọn irinṣẹ́ eré àwọn irinṣẹ́ eré tí èèyàn kà jẹ́ kí iṣẹ́ àwọn irinṣẹ́ tí wọ́n fi ń kọrin tí èèyàn kà jẹ́ mọ́gbọ́ yé o káyọ̀tì máa sọ láti pèlè báyẹn tó dẹ́ni tí bá ń lọ ó lè máa rí pé wọ́n ti sọ ń bí yìí wọ́n mọ̀ pé àwọn àkànfà ní sẹ́yìn rẹ̀ ládùúgbò kọ́mọ́ àrùn kéhe ibi wọ́n ti sọ ń bí yìí ni. àwọn irinṣẹ́ orin kò yé ìkúrò àti sọ káàdì máa fi kun nípìnlẹ̀ ó lẹ́kọ̀ọ́ sí i láì fi wípé ọ̀tá ní àfẹ́ bá wá lórí ẹ̀ o. ṣé yé wa ẹ̀kọ́ máa fẹ́ rántí lẹ́yìn ìdíjọ́ dọ̀mọ́nì ọ̀dọ̀ wa wo àwọn aládùúgbò yìí wọ́n kó níṣẹ́ oníjọ ọ̀wá lọ bá jẹ apá ọmú ìjọba ó fìyà jẹ ọ́. ṣùgbọ́n à ń sọ̀rọ̀ lórí pé kẹ́ńtì láti láàmù sọ lórí ẹ̀ iṣẹ́ bá bàjẹ́ kò sí láti láàmù sọ kò sí ìjọ máa nù kẹta lórí ẹ̀. àmọ́ lẹ́tọ̀ọ́ fún ara rẹ kọ́ lọ dáa o. ọgbà gbọ́ sáǹsọ àmọ́ sùn rẹ̀ nù kẹ́lá fìlàmù òun ni wọ́n sọ fún wa yìí kò sí ìjọ máa nù kẹta ọ̀tọ̀ ẹ kéèyàn ọ̀kan kéèyàn oorun ọ̀gá ọ̀sán dọ̀mánu rẹ̀ ẹ á ti látara góòdù àbí látara kẹta ọ ní sàn dọ̀mánu kẹta lórí ẹ̀. wàá wá nìyẹn kọ́mọ̀rù àwọn kọ́ọ̀bù ọtí àwọn kírètì ọtí àwọn ọ̀gbọ ọtí ẹ̀rí pé ní àwọn stéètì kan wọ́n ti bẹ́ẹ̀ ní ní nàìjíríà wà kan abẹ́ẹ̀kọ́ lókùn gbàgbọ́ bá ti jẹ́ sí pé gọ́ọ̀mẹ́ntì ilẹ̀ bá wọn lórí ẹ̀ wọn ní sàdọ̀mọ́nù àwọn tí gọ́ọ̀mẹ́ntì ọba ti bá wọn lórí ẹ̀ tọba lọ dá sí tọba ti tọ́ mú ọ̀hún ọ̀sán tara o mo rò pé ẹni pé ọ̀sán fáìlì tó bá fáìlì ẹ̀ lórí pé nínú fáìlì lórí pé ọ̀sán dọ̀mọ́nù kan yẹn ọ̀sán ìtànà kó òfin tí ìlú gbé kalẹ̀. wà kútùbù dọ̀là àti àwọn tíra àwọn ìwé àánú tó lè sọ ní dànù tó lè sọ nínú. wọ́n lè kọ̀rọ̀ bá tíra àwọn èwo ni gbogbo ọ̀fẹ́ pé ọ̀ọ́mà ju àwọn kílẹ̀ ń pè kílẹ̀ ń pa àwọn kẹlẹ̀ mẹlẹ́mẹ́tẹ́ máa nóòbù kéékèèké tẹ̀ máa ń kà ọ́ máa jù lọ lẹ́yìn tí ọmọ pa ọ́ lọ bí lọ́ọ̀ àti gbogbo àwọn ìranù pẹ̀kútọ̀ bá kà tán báyìí yóò máa jí táwà alẹ̀ fún ọ ni nítorí kó bọ́ màmí ìdókòtò ní ìṣèkùtì nìyẹn o nígbà sọ mí yẹn ẹgbẹ́ àwọn alọ́bì kékeré mi lẹ́gbẹ́ ọmọdé ọ̀ ìdí ìtumọ̀ rẹ̀ náà nìyẹn gbogbo àwọn ìwé pé yóò fẹ́ sọnù bẹ́ẹ̀ kó kórí gbogbo ẹ̀ náà kórí facebook ṣẹ́ǹkà gbogbo ẹ̀ kórí internet ṣẹ́ǹkà lẹ́nu ẹlòmíì kò sí wọ́n sẹ́ǹdì sí ní ní gúrùpù yẹn wọ́n sẹ́ǹdì sí lójúmọ́ tó bá yìí sọ́ra ọ̀tọ̀ ni tó pọ̀ fẹ́ mú bẹ́ẹ̀ tó ntọ́lómi ọkọ̀ fẹ́ mú bẹ́ẹ̀ kó lè lè jẹ́ lárúbáwá náà pẹ́pẹ́ àwọn ìbára àwọn yẹn ni mo fẹ́ mú kí ni ìbára òsì sọ fẹ́ sọ náà àjọ lọ́jọ́ kò ti fíìmù ó ní àwọn àwọn ìbára àwọn tí wọ́n máa ń sọ yẹn òun lòun mú ìbára ìbára tó ń nù wọ́n mọ̀ pé táwọn ń ṣe yẹn náà àwọn ti ní pílánì lórí ẹ̀ àwọn àkáàrù yẹn nínú àwọn aburú tí ń bẹ níbi tí mò ń wò nìyẹn tó wà mọ́ o wọ́n mọ̀ pé à ṣe ń gbé àwọn wọ́ọ̀dù ọ̀rọ̀ wọn yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀yẹ níta aṣọ káṣọ tí wọ́n ń wọ̀ yẹn ṣé ti fíìmù náà lómi ti ń wò gbogbo orun kínú burúkú tẹ́ lómi ìṣẹ̀ yẹn ti fíìmù ti bọ́ọ̀lù kẹ̀kẹ́ àti tẹ́tí ihe náà nìyẹn tó dáhùn àwọn yẹn lè tún lò láti fi polówó ìbánu. gbogbo àwọn ìwé kíwèé tó wá rí báwọn àwọn ará ẹni tí ó lọ́pọ̀ tó ní kì tọ́lọ̀ bàjẹ́ pẹ̀lú òfin níbi tí wọ́n ti ń lo òfin òní sọ̀rọ̀ máa ń tí wọ́n sọ̀rọ̀ yẹ́rì pé jẹ́ àdùkù lẹ́ni ẹ torí pé ìyẹn àwọn ń sọ lábẹ́ ibi tó òfin bá ti wà òfin wọ́n ìfún padà wọ́n padà fún fàlẹ̀ fún ẹgbẹ́ mi sọ náà. bákan náà wálé kúrọ̀fà àtàwọn ọ̀rọ̀ sí àwọn ìwé oògùn àwọn idán tẹ́lẹ̀ bí ó fún yín tẹ́lẹ̀ pé nísìnyí ẹwà àwọn ọmọ flọ́flọ́s wọ́n ti láwọn màjìmọ́ àwọn kan àwọn gúrùpù kan bẹ́ẹ̀ tó bá ti wọ bẹ̀ báyìí gbogbo àwọn ọkọ̀ tí wọ́n máa fi ṣèǹkan lù gbogbo ẹ̀ náà ti kọ́ sílẹ̀ fún wọn. kódà wọ́n sọ fún wa pé wọ́n tún sọ fún àwọn gúrùpù kan bẹ́ẹ̀ èmi ò tí ì rí ìhun rí o ṣùgbọ́n láwọn gúrùpù kan bẹ́ẹ̀ tí wọ́n ti ń kọ́ wọn fẹ́ẹ́ tẹ fálẹ̀. wọ́n kọ́ wọn ní àwọn ọ̀sẹ̀ tí wọ́n lò wọ́n kọ́ wọn fẹ́ẹ́ tẹ fálẹ̀. òye gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn tó bá yẹ kó bí ìwé tó lákọọ́lẹ̀ kan ni tó bá ti ń lo òfin ẹ̀sìn tó bá bá àwọn nǹkan wọ̀nyẹn jẹ́ wọn ò ní sọ̀dọ̀ mọ́ ni o. bákan náà wàlùkọ̀lá à wàlùkọ̀lá à èyí náà ní iye ìtumọ̀ bíi mélòó kan nínú sọ̀rọ̀ àfúlàǹsì tó lè tọ́ka ilé ìmọ̀ àkọ́kọ́ mẹ́ láti pé arintáǹpẹ̀ ní àlùkùlù ààrẹ ẹ̀kọ́ wọ́n ní ẹ̀rí pé kútùbù yẹ dọ̀láàlì hmm? kútùbù yẹ náà lọ́lọ́ síbi àwọn tó jẹ máa kọ̀rọ̀fáàlì kútùbù kọ̀rọ̀fáàlì ó yẹ átìbù rẹ̀ náà ni bákan náà kútùbù kọ̀láà ìwé tí ó ní ìdìsí pé tóbìnrin bá kà á tán ìjọ lọ wípọkọ rẹ̀ ní wípé aliwa ẹ bá kẹyọ dànù yóò béèrè fún kúlù tòye lóde kẹne yóò béèrè fún kúlù ẹ ìyẹn nìkan wá kọ ó tún nítumọ̀ míì náà ní kẹlímọtọ tùsírù ìlà fílà àyà kẹlímọtọ tùsírù ìlà qillatul haya wọ́n lò ní gbólóhùn kan òun náà ní gbólóhùn yẹn ó ní tuma etí ó máa tọ́ka yí pé ojú ti kéré lára yẹn. ọkọ̀ òwe tó wà ti ń kà tí ó máa gba ojú tì yóò máa gbalẹ̀ lára rẹ̀ òní lójú tì náà. ọ yà á ka wọ́n fi sọ yí pé kẹ́lùmọ̀ tá à ń sọ yìí láà èrìkù bá tún wá sí i. بكلمة الفجور والفسق قلنا عفقه pẹ̀lú ìwà wàlùkùdù ìwà kòkì ìwà ìjáde kò ní àṣẹ ìtẹ̀lé tọ́lọ́n gbogbo ìwé tọba ti ń kà tí ó gbé ọ jáde kò ní láti ọlọ́run àbóbìnrin ọkà ká sábà wò sùsùn wípé tọ̀ báyìí wa kéèyàn máa ṣe single mother kéèyàn máa gbélé ọkọ òun lọ́fẹ̀ẹ́ ta àdìláì. ẹ àwọn ọ̀rọ̀ táwọn àbáwọn yìí sọ ẹ á láwùjọ wa náà ló sọ. ìwé náà ló fi o àwọn o náà ní ìta. ó wá sọ́ra ó lọ. àkọ́kọ́ náà ń gbowó lọ́wọ́ rẹ̀ tó pé ó ti níye tọ́mọ̀ san wa ti ka pọ̀ kankan wa ti wọlé tí wọ́n bá wa parí ẹ̀ wọ́n parí ẹ̀ síbi tó tún máa fi retí ká mo gbọ́dọ̀ next one mo gbọ́dọ̀ ka next one káwọn parí ẹ̀ sínú. ẹ̀jẹ̀ fún ilá pẹ̀lú e tí wọn náà wò pé ọbẹ̀ kókó ọbẹ̀ ka next one lóòótọ́ nígbà bá sọ fún ọ obìnrin tá à ń sọ ìwọ̀n àtọkọ rẹ̀ ní gbólóhùn asọ̀ ó bá lọ gbómi kaná lórí gáàsì àti ó gbómi kaná lórí gáàsì ọlọ́wọ́ omi ti hó omi yẹn ti ń hó dáadáa lọ́wọ́ wá wu ọkọ rẹ̀ níbi tí ó ṣe kẹ́nẹ́ níbi tọ́kọ rárá láì dáhùn sí lórí tíà ó bá lọ gbé omi gbóná yẹn ó ń gbé bọ̀ wá kálọ̀ bí tọ́kọ ṣe kẹ́nẹ́ tọ́kọ láì dáhùn sí tó ti fẹ́ one kẹ wá kàlẹ́ jẹlẹ̀. ọ̀dọ̀ kí ló àbí kí wọ́n ti kọ̀wé nìyẹn. Ìwọ ẹ̀ ma wo fíìmù náà ti nìyẹn. Nínú lítírẹ́tọ̀ wọ́n Adam wọ́n fún wọ́n kọ́ papọ̀ ní. Wọ́n bí náà ó ti ẹ̀ṣẹ́ ẹ̀rọ ìlé lọ́rùn pọ̀ ṣùgbọ́n àráyè lè. torí di eléyìí àwọn eléyìí tẹ́ máa tà tí ó máa ń jẹ́ ìtìjú lọ́wọ́ yín tí ó sọ yín dídàkudà irú àwọn ìwé bẹ́ẹ̀ tọ́wọ́ yẹn bá tà á tí wọ́n tún ná níbi tí òfin bá ti bá tù wọn ká máa sọ báwọn náà ní sàdọ̀mánì bákan náà wal majun sáńpẹ́ ní majun òun àti kọ̀lá àtúmọ́ra ìgbéyàtọ̀ díẹ̀ kékeré tó wà ń bẹ̀ wọ́n lóun náà kẹ́lìmọ́tún tùsírù ìlàkín lápẹ́lẹ̀ àyà òun náà máa ń tọ́ka sí nǹkan lè jẹ́ kí tìgbò kéré lára ẹni ṣùgbọ́n wọn a tó máa lòun lálàfọ̀ lábátì بارتكاب الأفعال الشنيعة دون مبالاة kí ni tí wọ́n sọ wọ́n ní wàá máa lò ó fún kéèyàn jẹ́ni tí ó le níbi máa wo àwọn ìwà tó lè kó yẹpẹrẹ bá ní. àsọ̀lábà fẹ́rẹ̀sì tábì àlàáfọ̀ àlì jẹ̀ ní à ẹ̀rí dúnà wọn bàálà fúnra kò ní kíá yọ máa wo àwọn àwà burúkú wọn burúkú wọn jọ máa lé lùsùkùtù tó wọn jábọ̀ díẹ̀ olùwà jẹ́ pé wọ́n máa lè ṣe lùsùkùtù tó ń jábọ̀ díẹ̀ wọ́n máa lè ṣe lò tó ń kó báńgùsù sọ́wọ́ wọ́n ọmọkùnrin kí wọ́n bá tó lò lè ṣe báyìí kí wọ́n lè kò ní kàkún àwọn ọmọ ilé ike ojú tó wọ̀ la tó ń tẹ̀lé àwọn obìnrin ẹjọ́ ń ẹjọ́ ń kọ́ ayé lọ́rùn lórí kan àwọn ọmọbìnrin náà wọ́n lọ náà tó ń ṣe sẹ́fí ń ta gbangba kí alábàání kọ́ ló ń bojú òun kóra tí bàbá rí pẹ́lẹ́ àbá ń jó pẹ́lẹ́ à nípa sí ẹ̀rí pé àdáwò lé nù gbogbo orú àwọn ìwà bẹ́ẹ̀ ló ń tẹ̀lé màdúró kí ò ní bìkítà láti máa ṣe kí ni o fi èsì káàtù ha àlàfo àlò jẹ̀lì á túnà mùbàlà ló ń tẹ̀lé màdúró gbogbo orú àwọn ìwé téèyàn kà tó lìdì sílẹ̀ yẹn wọ́n máa lọ́wọ́ yẹn bá tẹ̀lé àwọn òwò yẹn èèyàn lè sún ná ibi tó bù láti bá tì wọ́n lè ta sọ yìí kì í sọ̀rọ̀ ẹnu tó alásán o wọ́n lè lè máa rọ àmì àti ibn umar àmì nàbíyà sallallahu alaihi wa sallam aláàánú ànábì sallallahu alaihi wa sallam bí ọ̀rọ̀ tó wọ́n gbà arákọ̀rọ̀ tábà abdullahi ibn umar gbà wá wọn náà ànábì pàṣẹ àyàkúdà màdíyà pé ká lọ mú mọdíyà ká lọ mú ọ̀bẹ ọmọ kọ́ra ila aswaq al-madina kí wọ́n sì gba ọjà àrùn màdínà lọ ẹ̀rí pẹ́lẹ́ ibi ẹ ti lo òfin ẹ̀sìn o ẹ lo sẹ̀yà ni o. wà fi a zikọ́ alkọ́mù zikọ́ alkọ́mù ọjọ́ ti lọ láti lọ sí ibi ìtumọ̀ ilé ìjọba bíi ìmọ̀ torí zikọ́ọ̀kù yẹn ó ní àwọn ọ̀sán tó máa ń lò fún látàǹfààní ló gbàǹdẹ̀ náà wọ́n ní zikọ́ wọ́n máa ń lò fún àtọ̀rí awèlùmọ̀rú àjọyè àzikọ́ àtọ̀rí fún awèlùmọ̀rú àjọyè àjọyè àjọyè ìwà ọ̀nà tó fún wọ́n máa ń lò bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tí wọ́n lò fún ní wọ́n ni wá tún máa lò fún àlùwì áàù alìmọ̀sánú ọ̀mìnà ìjẹ́bì ṣọ́gbẹ́ àlùwì áàù alìmọ̀sánú ọ̀mìnà ìjẹ́bì ẹ̀rì kó lọ́wọ́ bá fún mi zikọ́kù kẹ́ni o àlùkọ́mù ìyẹn ni alẹ́pẹ́ bí jọ̀ọ̀lọ̀ hmm? bí kẹ́ẹ̀dì kẹ́ẹ̀dì yẹn wá ní ìtú tí wọ́n fi ṣe é òun náà ní kíni awọ ni wọ́n fi ṣe jọ̀lọ̀ yẹn ọmọ wa ṣe kíni wọ́n máa ń kó wọ́n máa ń rọ ọtí sínú ẹ̀ ọtí tó fi láti nìyẹn ṣáà wọ́n kó wá láti ilẹ̀ ṣáàmù wọ́n ti ní pọ́ọ̀tù ẹ̀ wọlé pa ṣùkú sí àgọ́rọ́ sí i ẹnu bá nẹ́bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kíni wọ́n fi ń fa jọ̀lọ̀ náà yà pẹ̀lú ọ̀bẹ wọ́n bẹ́ẹ̀ ṣe kí wọ́n máa bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí iná ní ń kọ́ ìbò ọdún yẹn náà wọ́n tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o àwọn nǹkan wọ̀nyí nínú nǹkan tọ́lọ̀ ọba àlejò láti lé wọ̀lé nínú òfin Islam. bóde yẹn pé àwọn tí wọ́n ń ṣe àwọn ọmọ aburú sí mẹ́mẹ́ nígbà tá aburú rẹ̀ bá ṣẹlẹ̀ sí àwọn náà mọ̀ àwọn náà mọ̀ ọjọ́ ti lọ. wọn fàtọ́ lẹ́la àdídú àlàtọ́lá bíi ìtìlábìyà wọn láti fi tọ́ka sí kéèyàn ó ṣe kéde o kéèyàn ọba ọba àwọn nǹkan wọ̀nyẹn kéèyàn ọba wà á dànù dọ̀mánì à pé ẹni tó bá ti fi ṣe lọ kò ní sọ dọ̀mánì kankan wọn láàkín láàrín tó wà lágbára mi láàkín ṣùgbọ́n o kéèyàn tó lè ní ọ̀pọ̀ tó lè fẹ́ òfin bẹ́ẹ̀ làbújá ayakuna ìtìláàfọ̀ àbí amúrin sólútọ̀ ẹ̀rọ ṣe amúrin mọ́gá àsólútọ̀ ìyẹn pẹ̀lú àṣẹ ìjọba wọ́rọ̀ kọ́ bá ti há pẹ̀lú báyà tó ti mójútó àwọn aláṣẹ mójútó báyìí ilé tó náà kálọ̀ tó bẹ́ẹ̀ tó wà lọ kó pa tó wà lọ mú ẹgbẹ́ àdéhùn tá a ń láyé lónìí nínú nígbà bá yàn kan tá kọ̀ sí kan ẹ̀fọ́ bá délẹ̀ àpò tí wọn là á náà sọ̀rọ̀ sí tẹ́tọ́ lọlé. nígbà omi tó lè kó pamọ́ ètí èmú kan omi lè kó pamọ́ ẹgbẹ́ wọn gbọ́dọ̀ òun tó lọ tá a sí àmì ọ wà fún mọ́sálà àǹfààní tí ó wúlò fún yàn wàdà fún ángẹ́lì mọ́sálà láti lè fi ṣe àbúrúkọ ìgbà káàkiri àdó ọmọ ìmọ̀ fún yẹn kò sáǹfààní kàtọ́lẹ́sì káàbù kàtọ́lẹ́sì lọ ṣùgbọ́n ká o ẹjọ́ bá ti sọ fúnra wa ṣẹṣẹ kú wọ́n lọ́wọ́ ajáde lóko ọmọ àwọn oògùn ẹni sọ sí káàkiri ọba débẹ̀ táwọn bá fọ́gbọ́ ọdún mọ lórí tó ọba gbàgbé kẹfà lè fi àmà bọ̀rẹ́ lọ́gbọ̀gbọ̀ lóko jáde fi yẹn ló mú ọjà fáríkì yàrá torí pé tí wọ́n ń sọ yìí pẹ̀lú pé àṣẹ òfin pààkì ẹ̀ o mo rò pé wa ṣé ọlọ́ọ̀tà ara lárúkìní òun láti máa ṣàlàyé sáńpé ní àkáàmù ìwádìí ìta وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم